فإن أصدق الحديث كتاب الله خير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قولوا àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ fún aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ tí a tọrọ ìwà àmúdé rí àwọn aráalé ànábì sọlọ́láwò àìwòsánlám àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá fi ìṣèjọ ànábì kí àkíyà mọ̀ fi dé. ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa àkídàtọ̀ àlùsùn náà wà jàmáà àdíọ́kàn àti ìgbàgbẹ́ ọ àwọn tí a mọ̀ sí alùsùnà wàlìjàmá ha alùsùnà wàlìjàmá àwọn tí a mọ̀ sí tọ́ ìfàtòlùmọ̀ sóòrọ̀ ìgbàgbọ́ sí àwọn. ẹ̀tọ́ ọlọ́run pàápàá jùlọ nípa ìròyìn ọlọ́run èyí tí a ń ṣàlàyé rẹ̀ èyí tí a sọ káyìn níjà ẹjọ́ òun náà ní ọ̀rọ̀ lérí ààyè ibi wọn bá wà níbo wọn bá wà. àbí ó yẹ wa pé ọlọ́wọ́ ń bá ń bẹ ní sámà níbo lọ́wọ́ wà gẹ́gẹ́ wọ́n wà ní àlàlà asàlàyé fún akọ́lọ́wọ́ ọba yìí ọba tí ń bẹ lẹ́ni àlà àrùsì rẹ̀ ni ọlọ́wọ́ tí ó ṣe dédé ibi tọ́lọ̀ wọn bá mẹ lára àgbàgbọ́ wa eré bá mẹ kò sí ní gbogbo àyè ibẹ̀ ni ọlọ́run ọba fìkàlẹ̀ sí gẹ́gẹ́ bó ṣe ròyìn nínú àwọn àyà oríṣiríṣi nínú kẹrìí. arahman alala arishi sawa ọlọ́run wọn bá arahman eré alarashi ibẹ̀ ni òun ọlọ́run ọba wà. asàlàyé eléyìí fúnra wa a wa pé nínú gbàgbọ́ ni àtúnṣọ míì nínú àwọn èyí tí bàbá wa ahmed bọ́nà abdulhalim ìbìtẹ̀mí àtàràhìmọ̀ wùlọ́ tí wọ́n tó sọ sínú tíra àwọn èyí tá a mọ̀ sí alàkídàtò alùwàsítìyà èyí tí wọ́n fi tẹ̀lé ní sífàtòlìmọ̀ọ́yà kí la ìròyìn ipe ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ọba ọlọ́run ọba wa tá a máa ń ròyìn ni pẹ̀lú gbẹ́gẹ́ ni ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ èèyàn ni àlìjànú ni ẹranko ni gbogbo tí ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run pátápátá ọlọ́run bá níbi tá a bá wà. eléyìí la fẹ́ ṣàlàyé lónìí وقوله هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يخرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقوله ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم وقوله لا تحزن إن الله معنا إنني معكما أسمع وأرى إن الله مع الذين اتقوا والذين هم محسنون واصبروا إن الله مع الصابرين سم الحمد لله àwọn àyà yìí àwọn ni àyà tí àpáwa alàlámà ibn tèmíyà tàbí màmúlá òtún wọn kó wa láti fi jẹ́rìí pé ọlọ́run bẹ pẹ̀lú wa. tí a bá wo ọ̀rọ̀ tí wọ́n mú wáyé a máa gbọ́ yé àbí a rí pé ìmú ọ̀rọ̀ yìí wá bàbá ti sọ nípa pé bẹ lókè sánmà kí wọ́n tún wá mú wá fún wa pé bẹ pẹ̀lú wa a rí pé nínú làákàyè alọ́lọ́ ń bẹ lókè sáma atọ́ni ń bẹ pẹ̀lú wa. nínú tọ́pọ̀ àfojù náà ni kí wọ́n mú wá báyìí láti fi ṣe ìzáàlà tó ṣòwò ha láti fi ṣe ìrújú láti fi gbá ìrújú dànù nípa pé àgbọ́yé wo lọ́yẹ ká tá a bá lọ́lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa níbi tá a wà yìí. àkọ́kọ́ ká tó máa ṣàlàyé àwọn ẹ̀rí pé ọlọ́run bẹ pẹ̀lú wa nínú àwọn àgbọ́yé tó yẹ ká gbọ́yé. àlùmọ̀ọ́yà bíbẹ pẹ̀lú tọ́lọ̀mọ́ ẹbẹ pẹ̀lú àwọn ẹrú ẹ̀ lọ́dọ̀ àwọn alùsùnà wàlẹ̀jàmá ó pín sọ́nà méjì. a ní. àlùmọ̀ọ́yẹ́ kò lè kọ́ àṣà bíbẹ tó ṣe pé ọ wà special fáwọn kan adẹ̀kú ní àlùmọ̀ọ́yẹ́ kò lè àmà bíbẹ tọ́lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá rẹ̀ generally kí ni ìtumọ̀ àwọn eléyìí tá a bá ní lọ́wọ́ bẹ pẹ̀lú wa níbi tá a wà yìí kìí sí pé ń bẹ pẹ̀lú wa ní bọ́dì nítorí pé tá a bá ní ń bẹ pẹ̀lú wa ní bọ́dì ìtumọ̀ rẹ̀ ni pé ìsídà kápín ọlọ́wọ́ bá wa yẹlẹyẹlẹ ká ní páàsì rẹ̀ kan bẹ ń bíbà yìí páàsì rẹ̀ kan bẹ lọ́hùn ń bẹ lọ́hùn ń bẹ lọ́hùn káàkiri gbogbo ayé páàsì díẹ̀ náà tó wá bẹ ní sánmà kìí ṣe ìmùlà ń sọ bí ẹ bá sì lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú bọ́dì nínú kó tó gbàgbọ́ pé àlá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú bọ́dì rẹ̀ a jẹ́ pé àlá ló kà kálọ̀ àlá òṣìṣẹ́ gíní kò ló wa ní gbogbo ọ̀nà tí ń bẹ pẹ̀lú pé bíbẹ pẹ̀lú tọ́kárí ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ni pé wa lẹ́ni lẹ́ni tí ń gbọ́ wa lẹ́ni tó ṣe pé ó ń mójútó wa lẹ́ni tí ń darí wa ìtumọ̀ bọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa níbi tá a wà yìí ọlọ́run bẹ pẹ̀lú wa níbí báyìí ó ṣe kí ni irin wa ń gbọ́ wa òun ní kọ̀ǹtúrò wa òun ní darí wa. àti gbogbo ìtumọ̀ tá a lè fún tàwíhìn rògbòmíyà ọlọ́run bẹ pẹ̀lú wa ẹ̀. òun ní sáré sèké fún wa yàrá ìyẹ̀kúnnù má arẹ́ ọlọ́run bá bẹ pẹ̀lú wa sámú ánìtì ìgbọ́rọ̀ bá ṣe bẹ pẹ̀lú wa àìlímá ìmọ̀ ó fi ìmọ̀ rẹ̀ bíbẹ tó kárí ni mùsùlùmí ọdọdọ mùsùlùmí ọdọdọ gèbèrè ọdọdọ ẹni rí ọdọdọ ẹni ibú gbogbo bí tí kálukú wà ọlọ́run bá ń jẹ́rìí sí wa ọlọ́run bá ń rí wa gbogbo bí tá a wà òun láyà tọ́lọ́run bá ń sọ pé wàá má àkóhun ayé nà má àkóhun èmi ọlọ́wọ́n ọba mò ń bẹ pẹ̀lú yín gbogbo bí tẹ́ bá wà ìyẹn ni pé mò ń gbọ́ yín mò ń rí yín mo nímọ̀ nípa tẹ̀sí mo lágbára lẹ́yìn yín èmi náà lolùdarí yín èmi ni mò ń fún yín lárísìkì bíbẹ gbogbogbò nìyẹn òun lè dá pé ní alimọ̀ẹ́yẹ tó lè áàmà bíbẹ tó kárí bíbẹ tó ṣe kéde. èyí tó kárí gbogbo èèyàn kò sẹ́ni tí ọ̀wọ́ bẹ̀ ọmọdé wọ bẹ̀ àgbà náà wọ bẹ̀. bíbẹ ẹlẹ́ẹ̀kejì òun ni bíbẹ èyí tá a pè ní àlùmáyéyàtò káàtọ̀ ìyẹn tó pín sí méjì ìyẹn pín sí méjì ìyẹn pín sí ọ̀nà méjì nǹkan bẹ màyéyàtò ni. ẹ gbọ́ mọ yá tuntun mo pè é káàsọ̀ ni àmọ́ káàsọ̀ yẹn ọ wà mọ́ gúlápọ̀ ìyẹn ni pé a tu wúlẹ̀ fún àwọn nǹkan nítorí ìròyìn kan tí ń bẹ lára wọn ìyẹn ni pé káàsọ̀ ìyẹn ni bìsí ìfàtìn ọ wà spẹ́ṣà pẹ̀lú àwọn nǹkan pẹ̀lú ìròyìn kan tí ń bẹ lára wọn bí ìpàtọ́lọ̀ sọ fún wa pé ìnàlá àmọ́ àsọ̀bìrì. ọlọ́ọ̀ni kò ń bẹ pẹ̀lú àwọn wo àwọn tí wọ́n níròyìn sùúrù lára. bí pàtọ́nà ń bá sọ pé kí ni òun ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n bẹ̀rù lọ òun ń bẹ pẹ̀lú àwọn olódodo àwọn tí wọ́n òdodo lára bíbẹ̀ ẹ̀ka tó bíbẹ̀ wá nìyí bíbẹ̀ ìtumọ̀ ìyẹn ni pé màá yíyẹ tó ànásìrè wa ta àyè gbígbẹ pé ọlọ́wọ́n ọba ẹ̀ ń sọ pẹ̀lú àwọn tí wọ́n gbà gbọ́ pẹ̀lú àwọn tí ń ṣe dáadáa pẹ̀lú àwọn tí wọ́n ní sòwòrò bíbẹ kó wọn ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ àánú wàtàhálà òun ràn wọ́n lọ́wọ́ òun sì máa kún wọn lọ́wọ́ gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́wọ́n ọba ọlọ́run tó láti kún lọ́wọ́ yàtọ̀ sí pé bíbẹ ti gbogbogbò yẹn gbogbogbò yẹn ti wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ó tún wá ní ká sọ̀lọ́tọ̀ nítorí pé òun bẹ̀rù ọlọ́run nítorí pé òun ṣe dáadáa nítorí pé òun ṣe sùúrù nítorí pé òun nígbàgbọ́ ọlọ́run tó máa ràn ọ́ lọ́wọ́ níyàrá ọ̀tọ̀ màá yí àkànnù kọ́lọ̀ tó fi wá pẹ̀lú èmi àti mi bíbẹ̀ mí lábẹ́ ká sọ yìí òun ni màá yí àtò tó ṣe pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn èèyàn kan yẹn special ó wà pẹ̀lú wọn special alimahiyato lẹ́bí kó yè dátẹ́ ní ṣáàṣì bíbẹ tó ṣe pé ọlọ́run ọba bẹ pẹ̀lú wa pẹ̀lú pé a special rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan ìyẹn tó lágbára ju ti. irú ẹ̀ lọ́lọ́wọ́ bá máa ń lò pẹ̀lú àwọn ànábì rẹ̀ máa ń rìn lọ́wọ́ máa ṣe kùnrin àmọ́ tí wọ́n yẹ special lẹ́yìn special nínú àwọn ni ọjọ́ èyí tí ọjọ́ èyí tí ànábì jáde nílùú nílùú maka tí ń lọ sílùú madina táwọn gèfèrí lè jáde nínú ilé lọ́jọ́ náà tí wọ́n jáde tí wọ́n fi dérí kòtò kan tá a pè ní kẹ́ni gáàrú ìra nígbà tí wọ́n dénú kòtò yẹn tí wọ́n sá síbẹ̀ àwọn gèfèrí lé wọn débẹ̀ nígbà wọn lé wọn débẹ̀ kí ló ṣẹlẹ̀ abúbákẹ́rẹ́ ń bẹ̀rù nítorí pé níbi kòtò tí wọ́n wà ní àwọn gègèrè náà dúró létí kòtò yẹn lẹ́nu kòtò yẹn báyìí ni wọ́n dúró sí ibẹ̀ lọ́lọ́run ni wọ́n sọ́ọ̀bù sí wọ́n wá ń pa rìnrìn àpé àti ẹ̀wà àkọ́ni tí wọ́n yà sí mọ́ torí tí wọ́n ń tẹ̀sí bọ̀ wọn ò rójú ẹsẹ̀ mọ́ wọn ò rójú ẹsẹ̀ mọ́ wọ́n wá dúró àbákiri wọn wo ẹsẹ̀ wọn lókè àlẹ́bí náà wo ẹsẹ̀ wọn ó ń rí wọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ abákiri wọn sọ fún anabi pé sọlá àlùwọ̀sọ̀là láwọn nàtọ̀rọ̀ àdóhó ìlà ọ̀dà méjì lẹ àgùsọ̀rà náà anabi tí kan nínú àwọn gèfèrí yìí àwọn kọlọ̀rọ̀ sí i tọ́ba wo bí ẹsẹ̀ rẹ̀ pẹ́rẹ́ tó síjú wo bí ẹsẹ̀ rẹ̀ pẹ́rẹ́ torí ti kòtò ni wọ́n wà láwọn gèfèrí yìí ló sí àwọn ànábìsí ń bẹ́ẹ̀ nù kòtò tó bá síjú wọnú kòtò yìí pẹ́rẹ́ la àgùsọ̀rọ̀ àná yóò rí wa o abakiri ń bẹ̀rù ó fi sọ̀rọ̀ yìí jáde anabi wa ni la àhásán mọ bẹ̀rù mọ bànú jẹ́ ìnànlá máàna ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa yáa ní bí nàṣẹ́rẹ́ wá tá wọ́n ta ayé lèmi nì. ọlọ́run bẹ pẹ̀lú wa pẹ̀lú pé yọ ràn wá lọ́wọ́ ìwọ má bẹ̀rù má bànú jẹ́ bí wọ́n ṣe wà yẹn wò lè rí wa torí ọlọ́run lè bẹ pẹ̀lú wa yóò sì kún wa mọ ọba àrùn tí wọ́n jù bẹ́ẹ̀ lọ kún owó sàrìn jù bẹ́ẹ̀ lọ ṣé bí èèyàn lè fẹ́ já sóòtù kọ́ fẹ́ wọlé owó ṣe é sì kún owó lẹ̀ lóòótọ́ àmọ́ wọ́n ò láàtà sàn mọ́ bànú jẹ́ ìnà láà ọba mi ọba tó lè mi àti ẹ tó gbé wa jáde nínú ilé tí wọn fi rí wa débi lè rí wa náà ní ń bẹ pẹ̀lú wa yọ̀nà ìrànlọ́wọ́ kanu bíbẹ̀ kanu bíbẹ̀ ti ràn lọ́wọ́ ọlọ́run sì rìn tí wọ́n sì rìn tí wọ́n sì. bí àwọn kẹfẹ́ rí bá ṣe n ò rí ráwọn ànábì mẹ́wọ̀. lóbi jẹ́ sí pé ní agbára ọlọ́run títóbi ọlọ́run ní tó bá fẹ́ sí ní òsì ẹ̀wọ̀n bí tí wọ́n wà ó rọrùn kí wọ́n rí wọn àmọ́ lọ́run ṣe tán láti má jẹ́ kí wọ́n rí wọn ní sì ń bẹ pẹ̀lú ànábì pẹ̀lú pọ́kẹ́rà lọ́wọ́ ànábì wọn sọ pé nínú nàlá màánà láàrin ìrìn kankan tí wọ́n máa ń sọ tó gbajúmọ̀ tí kálukú máa ń sọ ti ń bẹ nú àwọn tíra àmọ́kànlá làbíà nípa pé bá a níbi ṣe kó sínú kòtò yẹn báyìí aláǹtakùkọ̀ dé ni ọkàn ta ọta okùn síbẹ̀ àwọn èèyàn àdàbà tó àbá tó ṣe kọ́ bá tó kò sẹ́gbẹ̀ẹ́ ètè ti rẹ̀ èyí náà gbèbèrè wá rí pé inú kòtò yìí ibẹ̀ ni wọ́n máa wọ̀ torí pé ibẹ̀ náà ni ojú ọ̀nà ti dàrú àárí ojú ẹsẹ̀ wọn mọ́ta fẹ́ tírís ibẹ̀ ni wọ́n wọ̀ àwọn kan wá ní hmm, wọ́n sì wá wà mí báyìí ah, ah. Ah, níbi tábà takò tààrà okùn sí yìí bí ẹ bá kí ọwọ́ lásán bọ̀ bẹ̀ gan owó alátakọ̀ ọgbọ̀dà ká tó wá nídìí èèyàn. wọn ò lè wọ́ gbígbà ìyẹn àwọn àràbà náà ní ṣeré káàkiri bẹ́ẹ̀ wọn ò lè wọ́ bí. ìtàn yẹn bẹ́ẹ̀nu tíra lóòótọ́ ó sì gbajúmọ̀ àmọ́ táwọn olùmọ̀ sọ ni pé ìtàn yóò lálàáfíà. tá a bá tiẹ̀ wá tó ń sọ pé tàn yìí lálàáfíà gan ajẹ́pà ń kó agbára ọlọ́run bá kéré nù lóòótọ́ ọlọ́run ẹnu nǹkan sábà bí o láti fi ṣe nǹkan àmọ́ láláì lù yẹn torí tàn yóò tẹ̀ lálàáfíà láláì lò yẹn ọlọ́run ni òjò ń wórí wọn tábà wù jù bẹ́ẹ̀ lọ́lọ́run sì kéde àhàmà àbùsọ̀rà ọkọ̀ ojú wọn ni lásìkò yẹn. wọ́n mọ wò báyìí wọn ní ròdòdò yìí ní rí wọn ò ní ẹni tí ń bẹ wájú wọn kéde wọn wọn yájú kalẹ̀ wá ojú yẹn ojú tí bìí wọn wórí wọn ọlọ́run ò fẹ́ kó rà nábì ni wọ́n bèrè sọlọ́lá bíbẹ̀ kanu bíbẹ̀ ìrànlọ́wọ́ irú bíbẹ̀ yẹn náà lọ́lọ́run bá lò fún musa jọkìnní àná níjọ́ tí fèrè àwọn àjáde nulẹ̀ tí wọ́n ń lé musa òun àtàwọn ogun rẹ̀ tí wọ́n ń lé musa àtàwọn ogun rẹ̀ tó pa wọn musa ti wá sáré wọ́n ń sá lọ fún wọn àwọn ọmọ ogun wọn sáàjà ń sáré wọ́n ń sá lọ fún wọn nígbà tí wọ́n déwájú wọn kan omi tá a mọ̀ sí rẹ́tì wọ́n kàn án àwọn ọmọ ogun musa wọ̀nyí wọ́n rí pé wájú òsè lọ́mọ àti kan omi tán ẹni òṣìṣẹ́ padà sí ìnà làmùdọ̀rọ̀ fóò wọ́n bá pariwo fún musa pé wọ́n ti gbin wọn mọ́lẹ̀ báyìí kò síbi tá à ń lọ mọ́. wọ́n ti mú wa mọ́lẹ̀ kò síbi tá à ń lọ mọ́ káà ilẹ̀ ń mọ́ wa ẹ̀ gbèsè tí musa fi dáhùn ni anabi musa alayhi salatu wa salam wòle kàlá ìnà mayi ya rọ́bì sáyà àdìyẹ ẹ̀yin dákẹ́ ìtẹ̀ ń rí bẹ́ẹ̀ ọba mi ń pẹ̀lú mi yóò ràn mí lọ́wọ́ yóò sì fọ̀nà mọ̀ mímu tí gbangba kò ní fi mí lẹ̀ torí pọ́lọ́ mi fa mi nìrẹ̀ lẹ̀ ìnàmà ìyá rọ́bì sẹ̀yìn àbí ọba mi bẹ pẹ̀lú mi kò ní sọ mí nù sọ́dọ̀ wọn wà pẹ̀lú ìyàgbẹ́ wà pẹ̀lú ẹgbẹ́ náà ẹ̀rí ìyẹn nu fún tàwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn special ọlọ́run bẹ pẹ̀lú wọn pé yóò ràn wọn àwọn àgbọ́yé tó yẹ ká gbọ́yé nípa pé ọlọ́run ń bẹ pẹ̀lú wa àmọ́ àwọn nǹkan lónìí àwọn tú gbólóhùn kọ́lọ́run bẹ pẹ̀lú wa wọ́n tún sí pé ọ wà ní wíwà báyìí ìyẹn pé wíwà mọ̀hálákọ́ wà ní mọ̀sọ́ àbá ìkọ́lọ́run ọba mixi pẹ̀lú wa báyìí ó mixi mọ́ wa ọlọ́run mixi máa ní wa báyìí tí ọba bẹ́ẹ̀ lè gbẹ́ ní wọ́n bẹ lórí àpò náà wọ́n bẹ sìn wọn bẹ́ẹ̀ ah, ah. ẹ̀yin ti wá sọ̀ báyìí àwọn oníwọ́n tún tòkútù rí àwọn bí àwọn jàmíyà àwọn bí àwọn mọ̀tẹ́sílà àwọn bí àwọn oníṣúbí àwọn ni wọ́n tún tòkútù yìí àṣepọ́lọ́ ní pé wàhùn wà lọ́nà kan ayé nàmà kan jọ ah, ọlọ́run ń bẹ pẹ̀lú ibi dábàá ọlọ́run bẹ ibi dáwà yìí. àmọ́ àwọn sálàkù ní ìtukùtù ní torí pé ìtumọ̀ tẹ́ ń sọ yẹn ni pé tẹ bá wà nínú ilé ìgbẹ́ni ọlọ́run bẹ pẹ̀lú yín àti pé ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ló kànú ọlọ́run ló kànú làwọn sálàkù fi tó fún wa pé ọlọ́run ní ìsìnmọ́ wa kò sì wà ní wà pẹ̀lú wa níwà pé bọ́ọ̀lì àtọ̀rẹ́sẹ̀ máa ń wà àmọ́ ń bẹ pẹ̀lú wa lóòótọ́ pẹ̀lú kí wá ní ń bẹ pẹ̀lú mọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú pé ń rí wa ń bẹ pẹ̀lú pé òun ní mójútó wa ń bẹ pẹ̀lú pé òun ní kọ̀ǹtúrò wa ń bẹ pẹ̀lú pé ń pẹ́ gbogbo ń tà ṣe tà sọ wọ́n ní tùmọ̀ rẹ̀ nù eléyìí ni tí ọ̀pọ̀rọ̀ àwọn sálàfù fi tù. àmọ́ àwọn gèfèrè wọ́n wá wá wọ́n ní ẹ̀yìn tẹ́ pé lágbára lùsùnà yìí wọ́n ti bẹ́ẹ̀ pẹ́ ní tú àwọn ìròyìn ọlọ́run ni kí ló wá mú yín tó eléyìí tẹ́ ẹ̀ títú pẹ̀lú ìtumọ̀ tó wà direct kí ló dẹ̀bi tú eléyìí á àwọn àbáwá dá wọn lóhùn pé a kìí ṣe pa atu atu pẹ̀lú láàzìmù lè kọ́wọ́ lè yẹn ni ìyẹn ni pé ìtọ́rọ̀ yẹn máa bí tó ní ìdí níbẹ̀ yẹn ìta gbọdọ̀ fi túnu kì í padà dédé wá tùmọ̀ mí fún àṣà dédé wá tùmọ̀ mí fún atu pẹ̀lú láàzìmù ní àyà ìta àyà yẹn máa tu tọ́ máa bí gẹ́gẹ́ tábàlọ́ lọ́n bẹ pẹ̀lú yẹn lápẹ̀jú rẹ̀ ṣe wọ́n lágbájá bẹ pẹ̀lú rẹ̀ bí wa lápẹ̀jú rẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ lọ jagun abẹ́fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan jà ẹ̀ wá tóbi mẹ́ta àwọn tó ẹjọ́ tó yẹ tẹ́ ẹ tóbi mẹ́ta wọn ìwọ nǹkan lọ fẹ́ jà tẹ́lẹ̀ àwọn á kún ọ lọ́wọ́ kí ni wọ́n fẹ́ ṣe fún ọ wọ́n fẹ́ rìn lọ́wọ́ àbí kálọ̀ ọmọ bàbá mi bẹ́ẹ̀ kọ́ ni tó bá yẹ kí wọ́n bá fẹ́ rìn ọ lọ́wọ́ ni ajẹ́sí pé ní tabalọ́lọ́wọ́ bá bẹ pẹ̀lú wa náà nínú ìtumọ̀ tá a fún ni kọ́lọ̀wọ́ ràn wá lọ́wọ́ ajẹ́pẹ́ ìtumọ̀ tá a ní ìdìyẹ gangan ìtumọ̀ pé kọ́lọ̀ mi tọ́lọ̀ mi bẹ pẹ̀lú wa náà gbẹ́gẹ́ ni ó fẹ́ ràn wá lọ́wọ́ a ní ìpè ìgbà míì tí ẹ bá fẹ́ sàbúrú tó bá ti lágbájá tó àwájú rẹ̀ ò lè fẹ́ sàbúrú yẹn. Ah, lágbájá wọn nìyàrá jùmọ̀ nù ìsásùmọ̀ nù wọn àṣẹ tó ṣe wọn. kí ni túmọ̀ bíbẹ ìsásùn wà bẹ̀ yẹn ṣe bí kọ́mọ̀ bàjẹ́ kí a ṣe kéde kẹ́ ẹ sàbúrú ni. àjẹkù tẹ bá ní tabalọ́lọ́wọ́ ọba tabatú pé bíbẹ tó náà ni tí ọba wá sí ìgbà tá a bá wá ní ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú wa ìṣẹ̀lẹ̀ ní wa ìtumọ̀ pé tó bá wá pẹ̀lú wa dàrẹ́ẹ̀tì náà ìtí ọmọ ìṣẹ̀lẹ̀ ti fi ń bẹ pẹ̀lú wa náà tó káwọn bá ṣekúṣe àgbọ̀yé àwọn àbáni láàzìmù rẹ̀ nìyẹn torí kì í ṣe pé wọ́n tún ní nǹkan mi ìtumọ̀ akọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa náà ní pípórí wa ká sì má fi ṣe lánàá ká má fi ṣèbàjẹ́ kó sì máa mọ kó tá à sí kó lè máa ní ẹ̀kọ́ lẹ̀ àbí ká sì mọ́ ìsáfà máa fún un àwa ní ìtumọ̀ tí nǹkan yẹn fẹ́ ní ìdìnnà ni wọ́n tu eléyìí jẹ́ òtún ọ̀tá fún ìtumọ̀ míì gẹ́gẹ́ bí àwọn ọ̀hìn ọ̀rọ̀ tiwọn wọ́n ní pé àwọn òtí ẹ̀ tó báyìí ẹ má wulẹ̀ tún ní àyà ẹ má tún ní wọ́n ní àkíkọ̀ náà ni. ẹ má lò ní kìnnáyà pé àdàápè àkíkọ̀ náà ìyẹn pé ọlọ́run pẹ́ pẹ̀lú wa lóòótọ́ náà àmọ́ ṣé bíbẹ̀ tiẹ̀ tàbí tiwa ṣé bíbẹ̀ mi àtẹ́síjọ́ wa yìí tọ́ wa pẹ̀lú mi bẹ́ẹ̀ lọ́nà sí wa pẹ̀lú wa lóòótọ́ ńlá kìí ṣe bẹ́ẹ̀ nítorí pé lẹ́yìn sàkàmì sílẹ̀ yìí ṣe owó ìfọwọ́ sẹ́mi ìwé ni wọ́n ṣe. wọ́n ní pèsè bí bẹ́ẹ̀ ń mọ̀ ọ̀rọ̀ àwọn alágbáwá tí wọ́n mọ̀ sọ fún wa pé láàmẹ̀záàlù nàṣírù wàlùkọ́mọ̀rù máàna láàmẹ̀záàlù nàṣírù wàlùkọ́mọ̀rù máàna. pé áá fún àṣírí lálẹ́ àná ààyè ààbò lẹ́nu tá à ń rìn òṣùpá náà sì ń bẹ pẹ̀lú wa tá a fi débi tá a lọ. òṣùpá ń bẹ pẹ̀lú wa òṣùpá sì ní bolówà òkè lọ́wà àmọ́ tòun ti bẹ̀ ń bẹ pẹ̀lú wa nígbà yìí àbí tó bá rìn ní alẹ́ nísìnyí nígbà tí ó sùpá bá tàn dáadáa bí ọjọ́ kẹrìnlá bóyá láti ìta bí ọjọ́ tuesday wednesday lọ ó rí pé tí lẹ́bà bá mú náà tiẹ̀ lọ́kàn mú lọ ni gbogbo ọmọ rẹ̀ dáadáa ni wọ́n ló tún máa wò sùpá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́kè wọ́n tọ̀ wà lọ́jà ọmọ rí wọ́n tọ̀ wà lẹ́kọ̀ọ́ ọmọ rí wọ́n tọ̀ wà lọ́rin ọmọ rí bó bá tó rìn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́ ó sì máa rí ìmọ̀lẹ̀ rẹ̀ níbo ló sì wà sẹ́gbẹ́ ìmọ̀lá rẹ̀ ó sì wà pẹ̀lú ẹbí báyìí a sì máa sọ fọ́ wà pẹ̀lú wa a sì máa kó wà lókè òun ló sì kéré nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó kéré jù òṣùpájẹ́ kan bẹ́ẹ̀ òṣùpájẹ́ kan bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ àárín lẹ́lẹ̀ torí àárín rí pa rẹ̀ bẹ́ẹ̀ lòun náà òun bẹ́ẹ̀ sẹ́wọ̀n ó wà pẹ̀lú wa lẹ́lẹ̀. torí ẹni pé tá a bá lọ́nà ọba ń bẹ pẹ̀lú wa ń bẹ pẹ̀lú wa lóòótọ́ ni àmọ́ kìí ṣe pé bíbẹ báwa ṣe rí pẹ̀lú ara wa yìí kìí ṣe báwa ṣe rí pẹ̀lú ara wa yìí ìtumọ̀ yẹn wá ni pé ọlọ́run ọba á ọba tó wà níbi tó ga ni ó ti yé bó ṣe wá o ó tún wà lẹ́nu ẹrú rẹ̀. wọ́n wà kọ̀rí tó ń fi olówó èdè ọba tí ń bẹ lókè sẹ́mà tòun tí kò sì wà lókè sẹ́mà kó sì ó súnmọ́ wa. ẹ gbọ́ ó sì ga tòun tí kò sì wò ga yẹn ẹ̀ní fi dùnú wì ó ti ṣe kéde ó tún wà ní ìsàlẹ̀ tó fi súnmọ́ wa náà ìyẹn ni kọ́lọ̀ ọba súnmọ́ wa lójú méjèèjì ọkàn wà lókè sẹ́mà ẹ̀gbọ́ tàbá ló súnmọ́ wa náà ń bẹ̀ lókè náà tàbá sì lọ́wà lókè ó sì súnmọ́ wa torí pé ìmọ̀ rẹ̀ súnmọ́ wa gbogbo nǹkan rẹ̀ súnmọ́ wa. torí ẹ̀ ni pé tá a bá sọ bá ń bẹ pẹ̀lú wa bọ́lọ́mọ sọ fún musa àti aruna nígbà tọ́lọ́mọ ní musa ìkẹrẹ aruna ìlà fèrè aruna ìnáwó bọ́ọ̀mà. ẹ lọ bá àwọn náà o ó ti ya wèrè gan o ó ti yàyàkuyà lórí ilẹ̀ o a oríṣiríṣi ara ní dákàkiri o ọlọ́ni ẹ sọ fún ọ pé mo fẹ́ fi mọ̀nà sọ́dọ̀ ọlọ́wọ́ báyìí mọ́sá dáhùn àtàrùn náà pé ah, ọkùnrin yẹn. ó lágbára o à ń bẹ̀rù kọ́mọ wà tún fi ìyá ńláńlá jẹ wá kó sì má kọjá àná ní méjèèjì lé wa lẹ́yìn. kí ọlọ́run bá sọ fún musa àti haruna ọlọ́ni ìní màkúmà káì ìrẹ musa àti haruna èmi ń bẹ pẹ̀lú yín àsìmáwò wà á mọ̀ kéèdì bẹ pẹ̀lú yín àtùmáwù gbogbo tó bá sọ létè lákùrú ṣe yín gbogbo ẹ̀ ní mo gbọ́. wàhálà kọ́dà mo rí gbogbo tí wọ́n ń ṣe kò sí tí ọ̀sẹ̀ lẹ̀ ẹ̀ máa lọ. àsọ̀lọ̀ ń bẹ pẹ̀lú wa yàtọ̀ sí bíbẹ táwọn oníṣubú gbà ẹni ọlọ́mọba ọkùnrin gbà ìyàjẹ́pọ̀ lọ́wọ́ náà ara wa nù. eléyìí ní àwọn ìtumọ̀ níwọ̀n bàtà abẹ́ká gbọ́yé nípa bí ọlọ́run bẹ pẹ̀lú wa àwọn àyà yìí àkàrà wa tu láti máa bí jẹ́rì kí wọ́n ní o dé mọ́lẹ̀ níjọ́ tó o bá rí àwọn onísọkúsọ tẹ́lẹ̀ máa fà àwọn àyà yìí sọ fún ọkọ ọlọ́run bẹ lókè sọ́mọ̀ kọ́dà kí lọ́nà máa sọ bíbà ìtú fún wa wọ́n sọ fún wọn pé kí ni àwọn àfáà ti sàlàyé eléyìí lọ́jọ́ kò ti pẹ́ الذي خلق السماوات والأرض ọlọ́run ọlọ́run ló dá sọ́mọ́ àtìlẹ̀. fi ti dàtí àyà. láàrin ọjọ́ mẹ́fà. tó ń ma sáwà àlẹ́ àrùn. ọlọ́run lẹ́yìn ìgbà náà èmi ọlọ́run ọba mo wá lọ sókè àlẹ́ àràṣí mo lọ dúró bẹ́ẹ̀ mo lọ wà níbẹ̀. yàrá mo máa yára jù fi àrùn. ọlọ́run ni mo máa ti ń wọnú ti ń wọnú lẹ̀ wà máa yá kúròjò mí nà. mo sì máa ti ń jáde nínú ilẹ̀. wà máa yá ń zilo mí nà sàmá. kódà yìí ti ń sọ̀kalẹ̀ láti sọ́nà ìmí ọlọ́mọ bá mà á. wà máa yá àròjò sí ha. àti tí ń wọnú sọ́mà lọ ìmí ọlọ́mọ bá mà á. wà bó wa máa kún àyínà máa kún. ẹ wá lọ mà pé mi ọlọ́wọ́ ọba ò mo wà pẹ̀lú yín gbogbo ibi tẹ́ ẹ bá wà. bóòlù wo sì wá tu mo wà pẹ̀lú yín gbogbo ibi tẹ́ ẹ bá wà. mo wà pẹ̀lú màmí pẹ̀lú yín níta ń se lọ́wọ́ yìí ọlọ́run mọ́ ní tí wọ́n ń se ta ọlọ́run mọ́ ní tí wọ́n ń se lólé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run mọ́ sì rí gbogbo ẹ̀ kò sí tọ́pamọ́ fún ọlọ́run wọn náà tẹ́sí kótó mi wọ̀ ọ́lápàtẹ́ ìlà ìlà yà á nà wà ọlọ́run kò sí gàgé ewé kan tó fẹ́ jábọ́ àyàfi kéde ọlọ́run bọ́ mọ́ nígbà tó lọ́ bá wà máa ti sẹ̀lẹ̀ sí ewé ewé lórí igi wà á ní máa ẹ̀yin èèyàn tẹ́ tóbi tó lè yọ ewé mílíọ̀nù rí àbí ò lè yọ ewé mílíọ̀nù wọ̀ ọlọ́run wa ni mọ̀ ọmọ ẹ ó sì rí wa kò sí tọ́pamọ́ fún un. wọ́n lọ ọ̀hún bí máa ta àmàlú náà bá sí i. ọlọ́run tó máa fi yé wa pé wọ́n lọ bí máa ta àmàlú náà bá sí gbogbo tẹ̀sí níṣẹ́ ni mo mọ̀ o ni mo rí o. torí ẹ̀ kò sí ta fẹ́ ká mú bí eléyìí ju pé kọ́ ya sọ́ra rẹ̀ mọ́ sí mọ́ máa sí sọ́ra rẹ torí ọlọ́wọ́ bá ń rí ọ gbogbo wà tó dẹ́wò nínú kọ̀rọ̀ yàrá rẹ ọlọ́wọ́ bá mọ̀ ẹ́ ìgbẹ́ pẹ̀lú rẹ o ọlọ́wọ́ fún àwọn àyà yìí tó fẹ́ ká pọ́lẹ́ kọ́ bẹ̀ ni pé ká lè máa bẹ̀rù ká mọ táàsì ní sẹ́ ká bẹ̀rù kò sáàsì pé o àṣepamọ́ lọ́wọ́ kò sí kíni kò sáàsì pé àṣepamọ́ lọ́wọ́ oníṣẹ́ eré ṣe pamọ́ ni oníṣẹ́ ẹ̀kú náà ń ṣe pamọ́ ni tó bá dàlùkì àmọ́ wọn àgbẹ̀sẹ̀ yín ìlàjì àmàlì jẹ́ ọkùn ọlọ́run náà mi lè ṣe kéde ẹ̀ ń bọ̀ ọ̀dọ̀ mi lè ń bọ̀ ọlọ́run retí yín torí ẹ̀ ni pé kíkálukú wa ká máa ń tá a fẹ́ níṣẹ́ tó lọ́lọ́run rí wa náà ọlọ́run tó sọ ọ́ yà mí. máa yà kúrò mi nájẹ wá sálẹ̀ àtà. ọlọ́run ní. máa ya kóònù mi nájíwá tàlàtà gbólóhùn nájíwá yẹn bí jápò ni ọlọ́láwọn èèyàn kan wọn ò ní jẹ́ tàlàtà tó wọn ò ní jẹ́ mẹ́ta tí wọ́n máa ilà ilà àbúrò bí àwọn. àfikún wọn ọlọ́run ọwọ́ jẹ́lẹ̀ kẹrin wọn. ẹ̀yin mẹ́ta fẹ́ kóra ẹ̀ síbi gbìyànjú tẹ́ ń sọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ bóyá ẹ̀ ń ṣe mítìnì bí ó ṣe dá àtẹ̀yìn tẹ́ ń sọ̀tẹ̀ bí ó ṣe bàjẹ́ bẹ́ẹ̀ sì da kan rú bẹ́ẹ̀ sì da lé onílé bẹ́ẹ̀ sì da fámílì o fámílì rú bẹ́ẹ̀ sì bà òjò jẹ́ bẹ́ẹ̀ sì túmọ̀ sára sí ọlọ́run níbi tẹ́ ẹ wà bẹ́ẹ̀ ti ń sọ yìí èmi ọlọ́run bá ń bẹ̀ pẹ̀lú yín mo sì الرابع رابعهم، lọ rọ́ọ̀bì rọ́ọ̀bì ọ̀hún èmi mo sì kẹ́ni wọn. àǹfààní fáwọn àtúnṣe pé àjọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá tó polówó rọ́ọ̀bì ọ̀hún bọ́lọ̀ sí ló pé rọ́ọ̀bì yìí póun lòún sì kẹ́ni wọn. ìtumọ̀ rẹ̀ ni pé níjọ́ tó bá jásí pé ní. àwọn èèyàn tá a fẹ́ fi ẹni tá a fẹ́ fi sìkẹ́ àwọn èèyàn àbí kààrún wọn àbí kẹfà wọn tó bá jẹ́ pé kò sí nínú ra àwọn nǹkan yẹn kó e ṣe déédéé tá a bá lo lárúbáwá rẹ̀ a sọ pé kẹ́ni dà yẹn yẹn wọ́n jẹ́ méjì o ẹlẹ́ẹ̀kẹta wọn àwọn méjì yẹn ni pé ádàdé tó bá tẹ̀lé ádàrúkọ rẹ̀ nítorí pẹ́ni yóò sínú ran àwọn ẹni tí wọ́n jẹ́ mẹ́ta tẹ́lẹ̀ yìí òun lọ́wọ́ tó sọ pé kéde wàlà yẹni mintala tàtẹ́ ìlà òwà rọ̀bì wàlà kàmsàtẹ́ ìlà òwà sàfisọ torí pé ẹ̀yin ni. ìrántí yín ọ̀tọ̀ ni ọlọ́run alọ́jọ́ ẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ ẹ̀nìyàn sì ní wíkẹ́ni kí n bẹ pẹ̀lú yín pẹ̀lú màrí àti pé ní bọ̀ tó bá jẹ́ sí pé ní wọ́n fẹ́ jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ dárúkọ yẹn àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ dárúkọ yẹn wọ́n fẹ́ sọ pé ní òrùn kan wọ́n ó ti yé wọ́n wà ní òun ni kí ni rọ́ọ̀bì ọ̀là àrùbà kí mo pè é. òun lẹ́lẹ́kẹ̀ẹ́ ni wọ́n torí pé wọ́n jọ kà wọ́n sí pé kàtígórì kan náà wọ́n jọ wà nínú kan iná ìkẹ́ ìran kan náà wọ́n ti jọ wà wọ́n ní ni rọ́ọ̀bì ọ̀là àrùbà kálí kámsà ni wọ́n ní ni ó ti rọ́ọ̀bì ọ̀là kámsà. òun lẹ́lẹ́kẹ̀ torí jọ wà jọ fún wọ́n ṣe lẹ́bù ara wọn wọ́n wà nínú ìran kan náà bákan náà rí. òun làwọn sọ tọ́lọ́wọ́ bá ní kọ́ńtọ̀ fara lẹ́dínà àwọn a sọ̀rọ̀ àgàgègè àwọn àgbàsọ́ra ọlọ́ni alẹ́dínà àwọn ẹ̀kọ́ńtàfara lẹ́dínà kọ́ọ́lù ìnàlá àtàlítò tàlàtà. ọlọ́run ní wọ́n ti di gèpèrí o wọ́n ti wọ́n ti di gèpèrí àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba ní kéde báálí tó tààlà àtàlà òun lẹ́lẹ́kẹ̀ẹ́ta àwọn mẹ́ta ẹ̀gbọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta àwọn mẹ́ta ìyẹn ni pé ọlọ́run lọ́dọ̀ wọn mélòó ni mẹ́ta ọlọ́run lọ́dọ̀ wọn mẹ́ta náà lọ́lọ́ wọ́n sì gbàgbé gbogbo wọn dọ́gba náà ni àlẹ́ àárẹ̀ àyíǹda nàṣọ́ra tààlà àtàlà. ọlọ́run lẹ́lẹ́kẹta àwọn mẹ́ta gbogbo wọn dọ́gba ẹ̀gbọ́n wọn sì kéré wọn dọ́gba wọn gbàgbọ́ déédéé ni wọn àti isaac àti mariam àtọ́lọ́hún bákan náà ni wọn ọlọ́run ló lẹ́kẹta wọn. wọn tó lọ fẹ́ sọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti abubakar nígbà tí wọ́n wà nínú kòtò ọlọ́run ní sí lẹ́yìn kí ló sáàlìyà lẹ́yìn ànábì lọ́jẹ́lẹ̀ kejì àwọn méjèèjì sèpánàbí àti abákíyèsí ni ìran kan náà ni wọn àwọn méjèèjì bákan náà ni gbogbo yìí báyìí. tọ́ ọlọ́run tẹ bá dé mẹ́ta tẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn pẹ̀lú yín o. wàhálà kọ́ńtàtì ní ilà owó sáàdì sọ̀rọ̀. àbẹ̀ bájọ́ márùn-ún èmi ọlọ́run bá sì kẹfà yín bẹ̀. wàhálà àdínàmí ń rálì. tẹ bá wa kéré jù bẹ́ẹ̀ lọ ẹ wà ní méjì àbí wọn nìkan jẹ́ ọ̀kan fúnra rẹ̀ mo wà rẹ̀ mẹ́. wàlá àtàrò ilà márùn àyìnàmà jáàmù. abẹ́ tí ẹ̀ jẹ́ méje mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ èmi ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú gbogbo tó bá wù kẹwà. lọ́mọ iná bí ohun bí máa amílò ìyàwó mẹ́lòkìyà náà. lẹ́yìn ìgbà yìí èmi ọlọ́wọ́ ọba ẹ̀ wà padà fún yín ní ìròntẹ́ bá ṣe láyé lọ́jọ́ gbọdọ̀ kìlá. iná lọ àbíkú lè ṣe iná rí. ọlọ́ni ẹ lọ́kọ̀ pé gbogbo ohun tí bẹ lérílẹ̀ ayé pátá tí ń lọ láyé pátá kò sí kàtẹ́mi ọlọ́wọ́ ní màpá rẹ̀ gbogbo tí bíbẹ̀ kátọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa ni bíbẹ̀ kí wá ni o ń bẹ pẹ̀lú pé ń rí wa ọmọ tí ń ṣẹlẹ̀ sí wa ó ní mọ̀ pa wa ọ̀rọ̀ kiri pa pẹ̀lú màá yìí nà. láta àdán iná lọ́wọ́ máa nù. tọ́ ayà ká kàlẹ́ kẹlẹ́ lé la sa ìlànà làánà àná ọlọ́run bẹ pẹ̀lú wa má fà bàa jẹ ayà mi sọ́ọ́ tutọ́ ha. ìnáni máa kó máa á máa wà á rọ̀. ọlọ́run ìnáni máa kó máa. èmi ọlọ́wọ́ bá mẹ pẹ̀lú rẹ musa àti haruna kò sí títí àwọn obìnrin ṣe àtùmáwò mò ń yín wà á rọ̀ mo sì rí yín gbogbo àbúrò tó bá ṣẹlẹ̀ sí yín ni mo mọ̀ ṣẹlẹ̀ sí yín ẹ máa lọ náà. iná dákọ̀. ọlọ́run àyà والذين هم محسنون bákan náà òun sì ń bẹ ṣe kábẹ́rù ọlọ́run ní máa ń jẹ́ kọ́lọ́run wá pẹ̀lú ni ní wíwà àti yàtọ̀ ẹ̀bọ̀ wíwà àti special ó ti yàtọ̀ sí wíwà àti gbogbogbò ọba ọlọ́run máa pẹ̀lú special yóò máa kún ọ kò sí pé aburú lè ṣẹlẹ̀ kò túmọ̀ sí pé àdáwò lè kẹ́ o àdáwò lè ṣẹlẹ̀ ni pé èmi ọlọ́run bá máa wà pẹ̀lú rẹ̀ tí o ti bẹ̀rù ọlọ́run náà yìí máa wà pẹ̀lú rẹ̀ ẹ̀yin ẹ̀rù ọjọ́ kan sọlọ àlọ́ sẹlẹ̀ ànábì wọ́n wá darí àtàwọn rẹ̀ wọ́n darí lọ́wọ́ sí gbàtí dé níbi tí kálukú mú àbí tí ó ti rí bòógì igi òsì púpọ̀ tẹ́lẹ̀ láwọn ìlú mọ̀dínà káàkiri àwọn igi tí wọ́n rí nà níbi igi àwọn làbí dùn káàkiri kálukú wọn wá sábẹ́ wọn wá bí agi tí wọ́n sà sí láti fi gbàtẹ́gùn kí wọ́n sinmi kálukú tó lè padà sínú ilé wọ́n tó padà sílé wọn wọn ò tí ì kú oríire àjọ ẹsẹ akọtọ lójú méjèèjì o wọn kà ti parí ogun wọn ti ń lọ nẹbi wá sinmi lójú ọ̀nà anábì náà wà lọ sùn láàánú ó lọ sábẹ́ ẹ̀jì kan òun náà lọ sùn bẹ́ẹ̀ ó tún wọn kálukọ́ ta kẹ́kẹ́ síra wọn anábì wá fi ìdá rẹ̀ kọ́ obìnrin kẹ́ni obìnrin dà rẹ̀ kọ́ ọba gbẹ̀yìn lélẹ̀ kó sùn lọ́wọ́ nìkan wọ́n kára ja ilé yìí mọ́ṣẹ̀lẹ̀ kan ìkánú àwọn ọ̀tọ́ ọlọ́run bá dé ọba mú ìdánẹ́bí ibi tó fi kọ́ sí wọ́n wà fi gìmdì ìdánẹ́bí sì ń bẹ nínú àpòrò ibi tá à ń lè fi sí ọba pa ayọ ó sì fọ ayọ báyọ̀ lẹ́nu pàtàkì báyọ̀ bí sọ tají báyìí ọba ní kó lẹ kó òkè máyà náà kà mí nì tani ó pọ̀ ọ́là lọ́wọ́ mi lónìí o ti lọ ikú ẹ̀ àsìkò ikú ẹ̀ tó báyìí bó ṣe wípé lóhùn yẹn báyìí pé tani ó pọ̀ ọ́lẹ̀ lọ́wọ́ mi lónìí alábì dá lóhùn pé alọ́ ẹni tí wọ́n pa mí lẹ́nu kẹ́ni ọ̀lọ́ kó tó wí ìwọ̀n fún wọn kó sọ pé kíkù ní ìbẹ̀rù ní alábì ní là bàbá àríṣẹ́ wa bẹ̀rù rẹ̀ nítorí pé ó ń dà lọ́wọ́ ní lè bẹ̀rẹ̀ ọwọ́ asọ́fà níbi pé alẹ́ni tí ó pọ̀ dẹ̀ lónìí tí ó ní má pọ̀ ẹbí awùmọ́ ọlọ́run ẹwù ẹrù ọlọ́run ẹwù ìgbó òkú fọlọ́run ẹni tó mọ̀ fọlọ́run bẹ̀ pẹ̀lú tó sì mọ̀ fọlọ́run síta láti kún láti ràn án lọ́wọ́ torí pé òun bẹ̀rù àwọn olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ẹgbẹ̀ pẹ̀lú mi ọlọ́run yóò sì gbà mí lọ́wọ́ ó wí dábàá yìí. anabi dá lóhùn tó bá yẹ sọlọ láàrin òsèlè àti ìdíjú káyà bọ́lọ̀ sí gba ìjà bọ́ lọ́wọ́ rẹ̀ fún afárá wo nàbí yìí sọlọ láàrin òsèlè bá mú ìdá yẹn lẹ́lẹ́ kan nàbí yẹn wà á tàbí kọ pé wọ́n yẹ mi. sànù mi wọn ò gbọ́dọ̀ tí ó pè. anábìrin ni ọ̀dà o gbà pọ́lọ̀ kólú láìláha ìlọ́lọ́ wọ́n á nù rọ̀ṣọ́lọ́lá gbà pé kò sọ bàtà àlejòsìn pẹ̀lú òdodo àyàfàlà èmi sì ní ànábì ọlọ́run ni mo jẹ́ tó bá bàbá yìí nìkan wọ́n ní láàfin ìsọ̀rọ̀ àmọ́ ìní òhà ìdùkà màá ṣàdéhùn fún ọ pé látòní lọ ìní pọ̀ ọjà mọ́ àwọn tá bá sì bẹ̀rẹ̀ gbóhùn fáwọn fẹ́ kọ́ ìní sínú wọn ní tí mo lè ṣe lù ní ìlè sí ẹ̀sìn rẹ̀ sàánù mi kọ́ ọ̀nà mi lọ́wọ́. فخلى النبي صلى الله عليه وسلم سبيلا صلى الله عليه وسلم وضوى هذا دعوة يقول يعني كيلو يوم ó ní yìí tùmí ń xẹ́yìrì náà ibi tí ìsìn ń bọ̀ nísìnyí àfẹ́jọ́ ẹni tó lóore jù nílẹ̀ ẹni tí gbẹ̀lẹ́ lílẹ̀ ayé ni ti dé torí kó rí bí orí tó parí là nẹ́bi ṣe orí tó parí ni kíni là nẹ́bi ṣe ọ̀tá rẹ̀ bó ti mẹ́ kọ́ tí òun kékeré kọ́ ọlọ́run wá ní orí mú òkun á tó tún á fi lẹ́kọ̀ọ́ lọ lọ́fẹ̀ẹ́ àá ọ̀gá ni ọ́. ànábì bẹ̀rù ọlọ́run gbàdà lọ́wọ́ ó tún wá ṣe dáadáa sí ó tún ṣe dáadáa sí torí ẹ̀ tó wá bẹ̀rù ọlọ́run ọ̀gá ọlọ́run ló ti ọ̀fọ́lọ́ tó jáwá ní wà ní oṣù kẹfẹ́. nà wà sílù ọlọ́run ẹ̀ ṣoṣo iná lọ́wọ́ máa sọ mo ń bẹ àwọn tí wọ́n ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kàmí bí a ti ń kọ́lé ìlà. ọ̀rọ̀ ni mélòó mélòó nínú àwọn ìjọ tí wọ́n jẹ́ ìjọ tó kéré. lọ́dà lọ́dà bá bí a ta kẹsí rọ. tó ṣe pé nígbà tá a bá lọ jagun àbí tọ́jọ wà á kó pẹ̀lú àwọn ìjọ tí wọ́n pọ̀ jù wọ́n lọ wọ́n borí wọn pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá wọ́n lọ ọ̀nà sọ́bìrì. ọlọ́run ẹlọmọ kékeré ọlọ́run ń bẹ̀rẹ̀ láwọn tí máa ṣe sòrò. àṣekàṣe sòrò náà lára tí máa jẹ́ lọ́wọ́ pẹ̀lú wa ọlọ́mọsá wà pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa. eléyìí òun ni mo bá àlàyé díẹ̀ nípa pé a ní láti gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa lára àròyìn ọlọ́run lára àròyìn ọlọ́run. oníbẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ pé ṣé ìròyìn yìí ṣé ròyìn pápá pọ̀ ọlọ́run ni àbí ìròyìn lásán ẹ̀gbọ́ ṣé ìròyìn bàbá pa ọlọ́run ọba ni àbí ròyìn lásán tá a máa fi ń ròyìn ọlọ́run àwọn apá ni ó tún méjèèjì wọ́n ní tá a bá tún sí màáyàtọ̀ lẹ́ àmà ìbẹ́tọ́lọ́ bá ń bẹ pẹ̀lú wa ní gbogbo ògbà pẹ̀lú pé ń rí wa ó mọ tá à ń ṣe ó ní màá pa wa ìyẹn ni màá yíyá tó gbà àti yíyá ni ìròyìn papapọ̀ ọlọ́wọ̀n bá nítorí pé nítorí ọlọ́wọ̀n bá ti gbẹ tó ti dá wa náà ló ti ní ní eléyìí eléyìí ti bẹ pẹ̀lú rẹ̀ nítorí ọlọ́wọ̀n ti bẹ̀rẹ̀ eléyìí ti bẹ pẹ̀lú ẹ̀. àwọn bá pé màá yíyá tó ká sọ ni tá a pè pé kọ́lọ̀ ràn wá lọ́wọ́ kó fèrè àwọn ẹni rẹ̀ lọ́wọ́ lọ́tọ̀ kó tó fi kan tá a máa fi ń ròyìn ọlọ́run ìròyìn direct tàbí ìròyìn ọlọ́run eléyìí ni àlàyé èyí tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ní abẹ́ ọ̀rọ̀ nípa pé ìgbàgbọ́ wa lábẹ́ sí àwọn àyà àkùrán tọ́lọ̀ ní òun bẹ pẹ̀lú wa àti àwọn hadith anábíwá muhammad sọ̀rọ̀ àlùwọ̀sánà tánàbí náà ti di oyè wa pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ẹ̀rí pé nínú àdìsá mẹ́bí kan àti àmẹ́bí ta bá sẹ̀rìn àjò ó ní káwọn sọ pé ìrí ọlọ́run ọba á ń tàṣọ ìfìsáfà wọ̀lùkànlé pátó fìlì àhàlì ìrí ọlọ́run ọba ìrẹ́lẹ́ni tó ṣe pé ọ̀n bá wa ṣe nírìn àjò ìwọ lọ́n bá wa ṣe níbi kíni níbi ìrìn àjò wa yìí o ìwọ náà sì lẹni tá a fi délé. kó tí wọ́n bá mójútó àwọn aráalé wọ́n ti wà lọ sí wọn wọ́n ti fi tí lọ jẹ́ tiwọn. bíbẹ yìí bíbẹ tá à ń sọ ọ́ mẹ́yẹ ọlọ́run náà ní bẹ pẹ̀lú wa àwọn tí wọ́n ń lọ ọ̀rẹ́ àjọ àwọn wọn bẹ ìyẹn ni pé wọn sí wọn. sọlọ èyí tá torí ìdí eléyìí jẹ̀mọ́ gbogbo bí tọ́ bá wà ẹ̀jẹ̀ káwọn kọ́lọ́ bá ń bẹ lára àgbàgbọ́ wa ni káwọn kọ́lọ́ ń bẹ pẹ̀lú wa ká sì fi sọ́ra wa tá à ń bá ń se tá à ń bá ń se ẹlòmíì àwọn òkè gbogbo ti dá wa nù lé ó ti dá wa nù lé kò sí tí ó sẹlẹ̀ mọ́ ẹlòmíì níta kò ní sàbúrú àmọ́ tó bá nínú ilé láàrin wọn àti rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ra mi wọ́n ti bẹ̀rẹ̀ aburú gbogbo ìgbàgbọ́ tí wọ́n ń kílèmù ta ìwọ̀n ìkílèmù rẹ̀ nù lé o wọ́n ṣe kéde wọn ò kílẹ̀mù rẹ̀ nulẹ̀ ó ti yé gbogbo ìjà kílẹ̀mù tàbí wọn ò kílẹ̀mù rẹ̀ nulẹ̀. ẹlòmíín sì ní tó bá tó wá rí pé bóyá ìyàwó ló fẹ́ sábúrú tó yẹ máa sábúrú tó ti á rí pọ́pọ̀ mú sọ̀rọ̀ lẹ́nu yóò fi pamọ́ tó bá ti wá débi tó dá wà tọkọ ti jáde nulẹ̀ yọ bẹ̀rẹ̀ lánàá bó ìjẹ́ pọ́pọ́ náà ló fẹ́ sè lánàá ni torí pé ìyàwó sọ̀mù lẹ́nu tó bá di pé ìyàwó sí lára àdìmọ̀ yọ bẹ̀rẹ̀ rà ká mọ̀ pé ìranù tá a bá ṣe tí ò sẹ́nìkan pẹ̀lú wa ká mọ̀ pọ̀lọ́ bá ń pẹ̀lú wa ó rí gbogbo tá a ṣe kọ́ pamọ́ sí o ọlọ́mú sàkún wa sẹ́ni sí o ọlọ́mú sàkún wa sẹ́ni sí o ìlà tó bí ẹ̀rọ náà síbi hàn kàlá ọmọ wa bí abudé aṣáájú ọlá ilá